أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو الى الله على بصيره انا ومن اتبعني وسبحان الله وما انا من المشركين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد ادوكو لو سي اودو لون اتولكون كاتي غفانبي وصلى الله عليه وسلم اكي اون ستاسوا tí wọ́n tún ti wà ní ìkàlẹ̀ pẹ̀lú wa nídàájí tòní láti máa bá ní tún yànnàná àwọn ìbéèrè tí àwọn èèyàn ti ń fi ránṣẹ́ sí wa láti ilé eléyìí ni ètò yín tó wa Dawatul Haq ìpèpè òdodo tí wọn ò lù inshallah ìbéèrè ni àwọn sars wa Sulaiman Modele Awal àwọn bẹ̀yà tí wọ́n jẹ́ ìmọ̀ọ́mọ̀ àgbà fún aníyànà Bódìjà Central Mosque ni wọ́n mọ̀ bá ní dáhùn ní ìdajì tòní ustaz wa gẹ́gẹ́ bí ẹ ti bá ní sọ̀rọ̀ lórí ọ̀wọ̀ tí Islam tó fún ẹ̀mí yálà àtẹ̀yẹn ní àbí ti ẹranko oníbèrè wa béèrè yìí pé arínú àwọn èèyàn lónìí bóyá tí wọ́n fẹ́ lo ìkànnù arínú àwọn èèyàn tí wọ́n fẹ́ bóyá fẹ́ lo ìkànnù àwọn ọmọ ẹranko ni o olèjólóńgbò àbí nǹkan míì láàyè yọ̀wá àti bọ̀nù eh, ajílẹ̀ ọ̀wá wé ọ̀nà mọ́lẹ̀ pọ̀ àbótí ẹ̀ gbé láàyè náà ni wọ́n ń jó sẹ́lẹ̀ náà ṣé nítorí pa fẹ́ lò fún nǹkan kankan sọ́lẹ̀tọ̀ ká ṣe ẹranko báṣubàṣubà. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillah wa baad fasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. Allah subhanahu wa ta'ala masa abani sun béèrè nẹ́sàn olóore àkọ́kọ́ náà olóńgbò èsè nǹkan tá a máa pa tí a wà máa kìbọnú àpò tàbá máa jù sínú àgbàdo agbóná kò sí nǹkan kan téèyàn pò ń fẹ́ fi ṣe kèé ṣe tí èèyàn máa fi kún nǹkan ìwòsàn kò ṣe kò ṣe tíyàn fi máa ṣe ìwòsàn tó bá jẹ́ pé nǹkan míì lèèyàn tó fẹ́ fi ṣe tíyẹ̀ tó ń ṣe nǹkan ìwòsàn tó lè jẹ́ kéèyàn ò tún ko ìbínú ọlọ́run ọba kéèyàn ò kíyè sára ń bẹ̀ irú ẹni tí wá ń délé ìwò ọ̀ràn tí ń bẹ lọ́rùn rẹ̀ mọ̀ pọ̀ ọ̀ràn àkọ́kọ́ ni wípé ń pa olóńgbò tó jẹ́ ẹ̀dá kan nú ẹ̀dá ọlọ́run lọ́nà òdì tá a sì ka àdífi obìnrin tọ́lọ́ ń fi iná nítorí ipò di olóńgbò mọ́lẹ̀ tí òfun ló ń jẹjẹ tẹ́ ekú ó rí ìso ohun ò tún dáná mọ́ o ìwọ tún wáá dì lókùn lọ́rùn o tún gbé jùnú àpò pẹ̀lú ooru bú síyàn náà lè fẹ́ kọ́lọ̀ wọn gbọ́nà iná gbó mò náà kú ò láyé kí wọn bẹ̀rù ala subhanahu wa ta'ala kí wọn bẹ̀rù Allah subhanahu wa ta'ala ṣé nǹkan re ni kéèyàn máa sọ pé òun ní oògùn kan tó ń ṣe fún yàn méje ni báwọn bá ti wá àwọn àdáná wájú àwọn ọmọ wa lọ bọ́nu iná nǹkan ọ̀kan wọn ò gbọ́dọ̀ nbọ náà ni a fẹ́ yàmà láàrin palapọ̀lọ́ àárín inú ilé méjì láàrin palapọ̀lọ́ bí ẹnu ọ̀nà méjì la hawla wala quwwata a gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala ká sì máa pọ̀dọ̀ rẹ̀ láti wọ́ọ̀rọ̀ náà la padà sí ká máa bá a ṣe jábọ̀ rí fún Allah subhanahu wa ta'ala eléyìí sínú ẹ̀sìn tọ́lọ́run fi ránṣẹ́ àsálàmù wasalaamu alaykum wa rahmatulahi. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh. náà kọ́lọ̀ kọ́ba ni sàwọn stasi ní ẹ̀sùn àwa tí à ń gbọ́ ìròyìn àti àwa tí à ń sọ ìròyìn kí ni ojú tí ìsìláàmù tó fi wo méjèèjì yìí lórí nǹkan tá a bá gbọ́ àbí lórí nǹkan tá a bá fẹ́ sọ sí ìsìláàmù kan tú wa lẹ̀ lásán bẹ́ẹ̀ nítorí gbogbo ohun tí ayé ń gbọ́ káàkiri lónìí òun náà ni pé ìsìláàmù ló ṣe báyìí ìsìláàmù ló ṣe báyìí so kí ni ìmọ̀ràn tẹ́ fẹ́ fún wa tí ì bá ṣe bẹ́ẹ̀ ti bá ní kí ẹ̀sìn ànábì báyìí ńlójú kó yá pé ẹ̀sìn ànábì kì í ṣẹ̀sìn jàgídíjàgan. alhamdulillahi rabbil alamin والصلاة والسلام على رسول بعد والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ìmọ̀ràn tí mo ní fún wa náà òun náà ni tí anabi sọ̀rọ̀ sálám tọ́lọ̀wọ́ bá sọ̀ kalẹ̀ fún alukuran wípé a'udhu billahi minash shaitani rajim ya ayyuhal ladhina amanu in ja'akum fasiqun binaba'in fatabayyanu allah subhanahu wa ta'ala ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo gbogbo ẹnikẹ́ni tó ti jẹ́ pòkí ẹ̀dá tó bá gbé information kan wá bá yín kẹ́ ẹ kọ́kọ́ mọ̀ wípé pòkì níná ó kọ nu so ngba ntọ́ bá jẹ́ pé ntẹ́ mọ̀mọ́ nǹkan ni ẹ wá sọ fún yín pa nkan dáadáa lẹ́ mọ̀ nìyẹn ni ẹ wá sọ fún yín pa rẹ ọlọ́run alọ́sọ̀sára pe pé ntọ́ sọ orú yìí fún wa ọkọ̀ kọ́ pé ní pòkì abàlùjẹ́ ìlú òǹtàn títí táyé ṣèwádìí ńgbà bá wá rí pé nǹkan yẹn rí bẹ́ẹ̀ pòkì ló tó kú òní agbọ́dọ̀ kíyè sára gan dáadáa pípọ̀ anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ ó yé wa kínníkínní wípé ìbéèrè kan bẹ tí ń dàrú ṣùgbọ́n anabi ló jẹ́ ó yé wa ó náà ni pé sí ẹ̀sìn ńlọkọ wa ní ìwà àbí ìwà lọ́kọ́ wa ní ẹ̀sìn no ẹ̀sìn lọ́kọ́ wa ní ìwà kìí ṣe ìwà lọ́kọ́ wa ní ẹ̀sìn ẹ̀sìn wá pẹ̀lú omi tó mọ́ ẹ̀sìn wá pẹ̀lú ọṣẹ tó dáa ẹ̀sìn wá pẹ̀lú kẹ̀kẹ́ ó sì wà láti wá fọmọ nàbí àdámọ̀ kọ̀ọ̀kan látòrí rẹ̀ báyìí irun orí rẹ̀ dé gìgísẹ̀ rẹ̀ ṣùgbọ́n kálukú bọ́ba ṣe wá gbára dúró fẹ́sìn mọ bẹ́ẹ̀ náà ni ó ṣe mọ́ mọ́ ẹlòmíì ojú nìkan lọ́kọ sẹ́sìn wọ́n wé ojú ẹ̀tàn báyìí ńlọ́họ ń sì ń pariwo ara rẹ̀ kí ń sì ń pèrè rẹ̀ lẹ́sìn yẹn ẹlòmíì ẹ̀yìn nìkan lọ́kọ sẹ́sìn inú rẹ̀ kò sí inú ẹ̀sìn ẹlòmíì inú kan nìkan lọ́fọ̀ ẹlòmíì fọ ẹsẹ̀ ọ̀tún kò fọ yòókù tán ń tó ń kálukú bá wá ṣe tí ọ̀dà yìí ẹ má fi tìṣẹ̀sìn ọlọ́run ọba mọ́ ẹ̀sìn ọlọ́run bá dúró lódidi òun tọ̀ ní ń fi ìkànnánú tiẹ̀ àti ibi tó ti gbára dúró mọ fẹ́sìn tẹ́ ẹ dá mọ ìní fi ń hùwà tiẹ̀ yẹn bí ṣe ń bẹ́ bẹ́ẹ̀ ni ń bẹ́ oríṣiríṣi àwọn information tá à ń gbọ́ káàkiri a láti máa ṣèwádìí pípọ̀ kó tó di pé àmọ́ gbọ́rọ̀ kí ká sì mọ̀ wípé àwa tá a jọ ń gbèlú yìí àyè sí ẹ̀yà kan bó ṣe jẹ́ pé kèé sí ẹ̀sìn kan náà ní ń bẹ nílùú yìí bẹ́ẹ̀ náà ni kèé sí ẹ̀yà kan náà ní ń bẹ ń bẹ àwọn information tó bá lè máa dá wàhálà lẹ̀ lọ́nà kan sí kejì ká máa ṣèwádìí dáadáa lórí rẹ̀ ká má jẹ ẹrú ìròyìn kọjá pé níta bá ti á gbọ́ ojú ẹsẹ̀ náà láti ti máa yá ọmọ ẹ̀pọ́n ni tá a bá nǹkan mí ń bẹ̀ mọ́ ju irọ́ nìkan lọ. eléyìí báyìí kọjá ti àwa ará ìlú ká máa ṣèwádìí dáadáa bákan náà àwa tá a jẹ́ oníròyìn tá à ń gbé ìròyìn ká kíyèsára dáadáa ká bẹ̀rù ọlọ́run ọba pẹ̀lú nǹkan tá a máa sọ jáde kìí ṣe páàkàn lọ́ọ́ rè máa he ìròyìn lórí nẹ́ẹ̀tì tẹ́nìkan kan wà nǹkan kankan tó nǹkan ronú ara rẹ̀ níkọ̀rọ̀ yàrá rẹ̀ ọkàn ju orí nẹ́ẹ̀tì náà lèyìn ọba sì múyàn lójú ẹsẹ̀ náà yóò sì máa fi sọ̀rọ̀ tí ò sì ṣẹlẹ̀ níbì kankan tí ò fẹ́ tí ò tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ bákan náà ọ̀pọ̀lọpọ̀ àti wọn bá ń sọ ìròyìn sí wa tí ìpá wà láàsọ ròyìn síta tí èsà wa gangan la rí tí ń fi ránṣẹ́ wá sọ́dọ̀ wa ká máa fi wọ́n níkun ká máa jọ́ yàwọn èèyàn pé a sì ń bẹ̀ tí wọ́n fi sọ ọ̀rọ̀ yìí bákan náà à ń pàkíyè àkíyèsí wa ká gbára wa mọ́ra ká sì jẹ́ àmọ́ wípé a gbọ́dọ̀ máa lo ipò kan nínú ìlú yìí láti máa lò ó fún interest tẹ̀mí àwa tá à ń sọ̀rọ̀ gangan ìwọ tó o jẹ́ Suleiman tó jẹ́ pé aṣọ ọlọ́pàá ní ń bẹ lọ́rùn rẹ tó o bá bá àwọn tí wọ́n jẹ́ pastors inú ọkọ̀ matric wọn bí ẹni pé mọ́sálásí ni wọ́n ti kó aṣọ sí ọlọ́run ìwọ tó jẹ́ Solomon náà tó o jẹ́ kristẹni tó o jẹ́ aṣọ ọlọ́pàá ní ń bẹ lọ́rùn rẹ má ra àwọn àáfà inú ọkọ̀ kọ́ ọ máa wá treat wọn kọ́ ọ máa hùwà sí wọn ní hùwà tí wò pé ni wọ́n ti kásọ yìí fún ọ tá a bá níjọba kan la ní interest ẹ̀sìn má fi fi da ìlú rú ní gobi tó ọba wà eléyìí láàfin mọ̀ wípé òótọ́ leléyìí ń wí eléyìí náà dàlú rú ibi ni wàhálà ti ń ṣẹlẹ̀ ẹ̀ ń bá jẹ́ oròyìn tó jẹ́ mùsùlùmí mọ̀gbẹ́ntì ọ̀dà nípa kiri tí wọn ò ṣe tí wọn ò sọ bákan náà ń bá jẹ́ kìrìsìtẹ́nì má gbẹ̀ntì ọ̀sẹ̀ lórí ìsìláàmù lọ́nà òdì nítorí ìmọ̀ pèpè sínú ẹ̀sìn rẹ àti tàbí láti rẹ́ẹ̀kì ẹ̀sìn kan láti fi gbé tiẹ̀ sókè fún díẹ̀ yà á kíyèsára pípọ̀ dáadáa ká sì mọ̀ wípé gbogbo ń tá a jọ ń wí lónìí à ń padà bú àtún wí níbi tẹ́nì kò tí ní hólé a lórí bí wọ́n bá tiẹ̀ ń hó ń bí lẹ́nì níbi tẹ́nì kò tí ní yíyà níbi tẹ́nì kò tí ní èlì wa ká kíyèsára ń bẹ̀ ká mọ̀ pé à ń lọ sí ẹ̀sìn ògbèjì o ká kíyèsára o ká kíyèsára. ọlọ́run yóò ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa Ramadan ti fẹ́ pé twenty báyìí ọ̀sítàṣù wa kí ni ìmọ̀ràn tẹ́ ẹ ní fún àwọn aráalé lórí ọ̀rọ̀ kébù láti lo àsìkò wa tí ó ṣẹ́kù nínú oṣù Ramadan. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillah ba'ad fasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. n ò ní ìmọ̀ràn kankan fún wa ju ntí anabi ti sàsọtẹ́lẹ̀ rẹ̀ fún wa lọ torí mi kọ́ ni ọlọ́run fi ẹ̀sìn ọlọ́run ọba rán àkọ́kọ́ anabi sallallahu alayhi wa sallam ntí ò ní jẹ́ mùsùlùmí ò sì ṣe nìyẹn gbogbo ìgbà téèyàn bá ti ní tànàbí bò ló fi jẹ́ wípé a ní gbogbo wa pátá náà ni alùsùnà kí ni túmọ̀ súnà ẹjọ́ rò yí àwọn èèyàn wọ́n ń bu àlànà wọn là lágbọ̀yé ṣùgbọ́n táwa ń sọ̀rọ̀ ni wípé ẹ má bu apá àlágbọ̀yé o ńgbà tá àbárẹ̀ ntí ó sàsọyé àní rẹ̀ ní tí ó gbàgbọ́ yé súnà súnà táwọn èèyàn mú lọ́tà lẹ́nu yìí tó jẹ́ ojú ọ̀nà sàlám ẹ̀já àwọn èèyàn gbọ́tùmọ̀ rẹ̀ yé alùsùnà jọ gbogbo wa gbogbo ẹ̀ ń bá ti jẹ́ wípé tí ànábì bá ń ṣe ní ń ṣe alùsùnà torí pé ìtumọ̀ ẹ̀ ní ojú ọ̀nà ànábì ti ń tọ̀ bí n bá ti àmọ̀ pé ìsìláàmù yìí ni mò ń ṣe a jẹ́ pé ojú ọ̀nà ànábì náà ni ń máa tọ̀ ẹni tí ó bá ti àtọ̀ ojú ọ̀nà ànábì a jẹ́ wípé ìdí àwò ní ṣe ń kàn ń pèrè mẹ́sìn ọlọ́run ọba ń tiẹ̀ ìnìyẹn ìdí èyí alùsàsàm ti kíyèsí wà pípọ̀ ó sì ti bá ní ṣàlàyé kọ́dà ìyàwó Aisha radiyallahu ta'ala anha wọ́n ní tó ti di wípé a bá ti bọ́ sí mẹ́wàá àgbẹ̀yìn Ramadan ànábì máa ń tún ṣòkòtò rẹ̀ fún wọ́n fi ń sọ eléyìí nípa wípé anabi sallallahu alayhi wa sallam ìmọ̀ ń múra gan sí ìmọ̀ súnmọ́ Allah subhanahu wa ta'ala ju bí ṣe máa súnmọ́ tẹ́lẹ̀ lọ lẹ́yìn tí ó máa wá Laylatul Qadri lẹ́yìn tí ó tàràtà láti lọ ṣe ìtìkáàfù ìkóraró sínú ilé ọlọ́run ọba subhanahu wa ta'ala fún ìmọ̀ ka Qur'an lọ́pọ̀lọpọ̀ ọgbà fún ìmọ̀ yanáfìlà lọ́pọ̀lọpọ̀ ọgbà fún ìmọ̀ bá Allah subhanahu wa ta'ala najú pẹ̀lú àwọn gbólóhùn tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ la ilaha illallah subhanallah walhamdulillah oríṣi àwọn ọ̀rọ̀ tó dáa báyìí ìgbéra ẹni sá kúò níbi ìmọ̀ rírì kúrì ìgbé ọwọ́ ẹni sá kúò níbi tọ́lọ̀ ọba ọ̀fẹ́ ìgbénu ẹni sá kúò níbi ìlọrin máa sọ̀rọ̀ ẹ̀yìn yóò wà jẹ́ pé ibi náà lèèyàn wà gbà yọrí àwẹ̀ rẹ̀ bákan náà lásìkò ìkásì máa múra lẹ̀ káàmọ́ abẹ́ lọ́sọ̀tálá kọ́dà kan kọ́ sàánú ẹnì kọ̀ọ̀kan wa kọ́mọ̀ fúnlẹ̀ mọ́ wa gbogbo ẹni tó pé ní tí tí ó mu pẹ̀lú fámìlì rẹ̀ bá ti ń bẹ pẹ̀lú rẹ̀ tí nǹkan ìsùn sẹ́kù fún ní mọ́júmọ́ ìgbà tí a rí oṣù insha allah rahman fún wípé àti fẹ́ tunu kóńtọ̀ náà káṣítọ̀ máa múra láti yọ jákà gẹ́gẹ́ bí zakatul fitiri bó ṣe ṣe ní ọ̀ranyàn fún gbogbo àwa tí a bá ń bẹ nípò pé agbára àti yọkínní tọ́bọ̀ wa gẹ́gẹ́ bó ṣe wà nù hadith abẹ́bìnú Umar radiyallahu ta'ala anhuma wardọ́ọ̀mà ṣùgbọ́n àǹfàsìkò yìí pàkíyèsí wa pé gbogbo àwa tá a bálà ní ìtìkáf kájí àwọn oríṣiríṣi àwọn fóònù tí ń bẹ̀rẹ̀ wà láyé lẹ́nì ọ̀pọ̀lọpọ̀ ìtìkáf ni ó lòun wà fóònù náà ni ó tún bísí pẹ̀lú rẹ̀ oríṣiríṣi àwọn nǹkan yìí ló ń kálukú ọmọ dánwò lórí fóònù kéèyàn ò bísí pẹ̀lú Allah subhanahu wa ta'ala oníjẹ́ ìtìkáf ẹni tí àròsọ bá sì fún lágbára nù wa láti gé tíkẹ́ẹ̀tì láti lọ Saudiya láti lọ rè gba físà kó sì kọrí ọ̀nà láti lọ sí ìtìkáf ní masalasi haramu ní maka ọmọ dáa pọ̀ o kọ́dọ̀ ń lọ dáa jù gbàgbọ́dọ̀ bá sì tún wà fún yàn láti kọrí Madina láti lọ sí ìtìkáfì ọmọ dáa pọ̀ o gbàgbọ́dọ̀ bá sì ń bẹ fún yàn láti lọ sí Masjidul Aqsa ní Jerusalemu láti lọ rèé masalasi àwa mùsùlùmí ti ń bẹ ń bẹ láti lọ rèé ṣe ìtìkáfì ń bẹ náà ó dáa pọ̀ tágbàdọ̀ ọba sísì èyí ti ń bẹ ń gimú èèyàn náà ládùúgbò wa tọ́jú masalasi ti ń kíjìmọ̀ ti ṣe jamiu tí Allah Ta'ala ò segin ni o tí ò ní gbà lọ́wọ́ rẹ̀ insha allahu rahman pẹ̀lú ògùn ọlọ́run ṣùgbọ́n fún díẹ̀ yìí àǹfààsìkò yìí pàkíyèsí wa wípé rọmọdán yìí ẹ eh, àsìkò tó yẹ ká wá padà wá bẹ Allah Ta'ala kó tún lé akún ní àlàáfíà ká wá fi sìn nísìn pé ah mo fẹ́ bọ́ aṣọ ọ̀sẹ̀ ẹ eh, aṣọ ẹ̀sẹ̀ lẹ́pàdàpàtà sẹ́ àní mo fẹ́ juwọ́ sí ẹ̀sẹ̀ mo fẹ́ juwọ́ sí ṣàìtọ́n mo fẹ́ so mọ́ ìwà Allah Ta'ala so inshallah rahman eléyìí ni ntí ànábì máa ń ṣe tá a sì ń padà ránra wa létí rẹ̀ wasalaamu alaykum wa rahmatulahi. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. àkọ́nà balikọ́lá kọ́ba ní sàwọn stars wa ní ẹ̀sùn olóore. so nílé kí wa ní ìyànà madu darila hadith fọ́ọ̀mù rẹ̀ ti wà níta àwọn ọmọ wa tí wọ́n há alukur'an sórí sonimadu tafis alukur'an látọmọdún mẹ́fà fọ́ọ̀mù tiẹ̀ náà ti wà níta bákan náà alimán school of science níbi tí àwọn ọmọ ti ń kọ́ nípa ìmọ̀ sáyẹ́nsì àti èdè lárúbáwá tọ́kùn gbàtọ́ wọn bá jáde ss3 pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́n yọ ọmọ kí ó yóò sùn mọ́wì dáadáa kó kọ́ lọ́nba lẹ́kọ́lá kí ọ̀sẹ̀ nìkọ̀kan lẹ́sùn lóore àwọn táfẹ́ máa pè wá bóyá níbèrè kan àbí nǹkan mi tó bá tún rú wa lójú lórí àwọn prógámù wa ká máa kà sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero eight zero ninety nine twelve fifty eight thirty one zero eight zero ninety nine twelve fifty eight thirty one bákan náà zero seven zero sixty six fifty seven seventy thirty six àwọn tí ń bẹ nínú ilé agbára pẹ̀lú wa nídàájí tòní ọ̀sásùwà ismail ẹ̀rọ àlà ọ̀nbẹ pẹ̀lú wa ṣé abrazak karolo suna àjọwà papọ̀ nbí ni ẹni tí ń tẹ bọ́tìn afawa badmus ẹnire ẹni tí ń darí ètò suleiman ibrahim abu ibrahim ẹ̀sà ọ̀sásùwà suleiman madule awal àwọn bí ẹ̀yà àwọn ni wọ́n kó gbọ́ àṣòdiwá nídàájí tòní wasalaamualeykum wa rahmatulahi wa wa aleykum wa rahmatulahi